إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكف أولوب الله أطر الصلاة فوانبو محمد صلى الله عليه وسلم أتما تسوج لوي تفسير القرآن الكريم التي سورة الحج آية إكافة أعوذ بالله من الشيطان الرجيم ذلك بأن الله هو الحق وأنه يحيي الموت وأنه على كل شيء قدير lẹ́yìn gbà tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó sọ fún àwọn ènìyàn ìpé tẹ bá ń ṣe méjì nípa ipa gbẹ̀yìn dìde ẹ̀mọ̀ dájú pé àwa la yín láti inú yẹ̀pẹ̀ èyí tọ́ka sí bàbá wa ádámù alayhi salatu wasalamu. salam súnmọ́ mi notfatin lẹ́yìn náà ìdẹ́dọ̀ mi ènìyàn ó dé ìpele ipe ká dá wọn látara omi lọ́gbọ́lọ́gbọ́ súnmọ́ mi náà alákọ̀tín ó tún di stéèjì pé àti ibi ẹ̀jẹ̀ kíkì omi lọ́gbọ́lọ́gbọ́ ẹni tí àwọn oní biology tí wọ́n ń pè ní spermatozoa ìgbà tí kìíní dàpọ̀ mọ́ tí wọ́n ń pè ní egg àbí ovum obìnrin ova tí wọ́n parapọ̀ ó di pé wọ́n di tí wọ́n pè ní zygote lẹ́yìn náà ó di ẹ̀jẹ̀ kíkí thumma min mudghatin mukhallaqatin ó di bá ṣe ẹran ní ìta yọjú tayọ mú tayọ ẹsẹ̀ etí ń bẹ wọ̀hẹ́rì mọ́kànlákọ̀ èyí tí ààdẹ̀ dábẹ́ tó ṣe yí pé ìmí padà jábọ́ bẹ́ẹ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala ni lílùbà yìí náà lakum ká lè ṣàlàyé agbára àwọn ọlọ́mọba fún yín ni wọ̀nà kírúfin arhami mana ṣáà èyí tó bá wù wá nínú àwọn nǹkan tó sopọ̀ yìí tó dàpọ̀ yìí tí ó di ọmọ ọlọ́wọ́ bá ní àsìkò tó bá wù wọ́n ní kó máa bẹ nínú àpò bí musamman títí di àsìkò kan fún mẹ́nu kòrèjì kòmìtìfla èyí táwọn ọlọ́wọ́ bá fẹ́ kí ó wá sáyé àdìkò wáyá ní ọmọ òpónlò thumma litablughu ashuddakum ìtàbá fẹ́ kó dàgbà yóò dàgbà dé lẹ́vù wípé yóò di ẹni tó ní agbára tó légungun yóò wọ nǹkan bí thirty something ọlọ́ni wa minkum man yutawaffa tó bá dé stage yẹn ẹlòmíín bẹ tó ṣí pé àwọn ọlọ́wọ́ bó pè sọ́dọ̀ wa minkum man yuraddu ila ardhil umr ó dẹ̀ ń bẹnu yín ẹni tí àwọn ọlọ́wọ́ ọba tá ni kó dàgbà kó dogbo líkèlà ya alamamin bá àdìrílmí ṣe yà tí ò ní mọ nǹkan tí ń sọ mọ́ lẹ́yìn ìgbà tó ti mọ̀ tẹ́lẹ̀ wátara àrùdọ̀ ha mi dáta ni ọlọ́ni bẹ́ẹ̀ náà ni ilẹ̀ tó bá wò ó rí pé nǹkan tó ti kú ni tó ṣe pé kò sí irógbìn bẹ́ẹ̀ ṣùgbọ́n fàyíza anzalna alẹ́ alma àwọn seeds tí atẹ́gùn ti gbé káàkiri sí gbogbo àwọn ààyè táwọn òfojú rí ọlọ́run ọba níta bárọ̀jù lé e lórí ẹ̀ẹ́tazati yóò ní pé gbogbo àwọn arúgbìn yẹn wọn ó máa jáde láti inú ilẹ̀ yìí wà robert bákan náà wọn ó máa dàgbàsókè wọ ambatat minkulè zaujin bahij ilé ó wà di nǹkan tí ó wù jáde tí ó mú jáde láti inú rẹ̀ minkole zaujin bayej àwọn irúgbìn tí ń ṣojú lọ́yìn ọlọ́run ọba subhanahu wa ta'ala lẹ́yìn tó sọlé fún wa ó ní dhalika bi anna allah wal gbogbo eléyìí ń tọ́ka sí wípé ọlọ́run ọba ní ọba alhaq ọba òdodo ọba tó lẹ́tọ̀ọ́ káwọn èèyàn máa sìn ọba tó ṣe póun náà ni kò lẹ́ni tó dáa ọba tó ṣe wípé kò sí ẹni tó lẹ́tọ̀ọ́ ká máa ṣèjọ́sìn fún àfẹ́wọn nìkan gbogbo nǹkan tó kù àwọn afẹ́sìn wọn ní já ìzùn òjò àwọn nǹkan tó ṣe wípé ó lè mọ bẹ ó lè mọ bẹ ni torí pé wọ́n nípìnlẹ̀ ọmọ ènìyàn ni ẹranko ni alùjẹ̀nù ni igi ni omi ni gbogbo tó ń bẹ pátápátá àwọn nǹkan tí wọ́n ń pè ní já ìzùn òjò àwọn nǹkan tó lè mọ abẹ tó lè mọ abẹ ni ṣùgbọ́n ọlọ́run ọba ni wájibul ujud òun lọ́ba tó ṣe pé kò ní pìlẹ̀ kò sẹ́ni tó dá kò sí ẹni tó bí òun náà ló lẹ́tọ̀ọ́ sí pé ká ṣèjọ́sìn fún òun ló dá gbogbo nǹkan definitely kò sí nǹkan kan tí ó lẹ́tọ̀ọ́ ká ṣèjọ́sìn fún àyàfi òun nìkan eléyìí làwọn afẹ́sìn wọn a máa pè é pé òun lẹni tó ṣe pé ó lẹ́tọ̀ sí ti a mọ̀ sí kamalu hub wa kamalu dhul ọba tó ṣe wípé ìfẹ́ ní ta ń pè lópin ìfẹ́ òun nìkan lágbọ̀rọ̀ ní fún torí pé òun nìkan náà ló yàtọ̀ nínú gbogbo tó ń bẹ gbogbo tó ń bẹ nǹkan tó lè má bẹ ni wọ́n tí a rẹ́ pé wọ́n á máa bẹ lásìkò kan ṣùgbọ́n ọlọ́run ọba ọba títí ń bẹ láti láéláé ni kò nípìnlẹ̀ bẹ́ẹ̀ ni kò lópin gbogbo tó kú ni ó ní pílẹ̀ bẹ́ẹ̀ ló lópin torí náà ọlọ́run ọba allah òun nìkan náà ló lẹ́tọ̀ọ́ ká ṣe jọ́sìn fún anábì kan ò lẹ́tọ̀ọ́ ká ṣe jọ́sìn fún bọ́lọ́wọ́n bá tilẹ̀ kó pọn ẹlé tó mọ̀láìka kan ò lẹ́tọ̀ọ́ ká ṣe jọ́sìn fún bọ́lọ́wọ́n bá tilẹ̀ kó ṣàpọ̀lé rẹ̀ tó ká máa ti sọ igi ká mọ́ somi ká mọ́ sọ gbogbo àwọn ẹ̀dá tó kù ọlọ́run ọba náà ni ọba alhaqo ọba òdodo ọba tó ṣe pò nìkan náà ló lẹ́tọ̀ọ́ káṣíjọ́sí fún ọlọ́ni gbogbo eléyìí ó ń tọ́ka sí pé ọlọ́wọ́ bá wọ̀ lápò òun ni ọba òdodo ọba tó ṣe pò náà ló dá gbogbo nǹkan ọba tó ṣe pò náà ló lẹ́tọ̀ọ́ káṣíjọ́sí fún ọlọ́wọ́ ọba ń sọ nínú áyà mi ọlọ́wọ́ ní dáàlì kẹbi annalá wọ̀ lápò وأن ما يدعون من دون الباطل وأن الله هو العلي الكبير ọlọ́run ọba ní eléyìí ń tọ́ka sí pé òun ọlọ́run ọba lọ́gbọ́n òdodo bákan náà gbogbo tí àwọn èèyàn ń pè lẹ́yìn ọlọ́run ọba ìrọ̀ gbogbo ẹ̀ wà á nàlá wàlá àlíyùn kẹbí ó ń tọ́ka sí pé kí ni ọba òun ni ọba tó ga òun ni ọba tó ṣe kó tóbi ọlọ́wọ́ bá ń sọ fún wa ní ààyè yìí ìpé gbogbo tó ń sọ nípa bó ń ṣe dọ́mẹ́ ènìyàn àwọn ìpele tá a gbà kọjá gbogbo àwọn ọ̀nà tó ń fi dá irúgbìn bí irúgbìn ṣe ń wù jáde láti inú ilẹ̀ ọlọ́wọ́ bá ní gbogbo yìí ń tọ́ka sí pé kí ni òun ni ọbọ̀ òdodo tó yẹ káwọ èèyàn ṣèjọ́sìn fún wọn náà yóò yí mọ́ta bákan náà ipe òun ọlọ́wọ́ ọba òun lè yẹ òkú òun lè gbéǹde àwọn òkú àwọn kẹfẹ́rí mẹ́ka wọ́n sọ fún anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ipe àìdámitná wa tùrọ́bán àìnà lámàbọ̀rọ̀sọ́n kí ló sọ fún ẹ̀rẹ́ muhammad ṣé tá a bá ti kú sí tá a ti ju tá a ti kẹ fún tá a di yẹpẹ wọ́n gbé wa dìde ìrọ́lù ń pa eléyìí possible nínú àyà mi ọlọ́run ọba tọ́ka sílé ọlọ́run ní záàmà lẹ́dínà káfọ́rù aláìwáàfù àwọn kẹfẹ́rí wọ́n ní wọ́n lè gbá wọn dìde ọlọ́run ọba ní kólbàlá wàrà bí sọ fún wọn pé mo fi ọlọ́run ọba mi búra dàtúrọ̀ àtúnà wọ́n ó gbé yín dìde súnmọ́ látúnà bọ̀ nàbí máa kò ń ṣe pé wọ́n ó gbé yín dìde ẹ̀ẹ́tù máa lo láìfù bẹ́ẹ̀ ṣe lò ó ńgbà tẹ̀ ń bẹ́ńlẹ̀ ayé rárá wọ́n fi ń kálukú ní ìròyìn tó gbélé ayé rẹ̀ ṣe wọ́dálìkà àlàlá ìyẹ̀sí rẹ̀ ẹ má gbàtàn jẹ́ eléyìí ń tó rọrùn fún ọlọ́run ọba láti ṣe ni ọba tó ṣe pé bàbá yín adam alayhisalatu salam àtàrà ayẹpẹ ni ṣùgbọ́n padà decide wípé ẹ̀yìn yòókù látara omi lọ́gbọ́lọ́gbọ́ lòun ó ti da yín ó dẹ̀ ń da yín tẹ́yìn náà ń fojú rí bẹ́ẹ̀ ṣe di wípé kíni ẹ̀ ń súnmọ́ra yín lọ́kùnrin àtobìnrin bó ṣe ń di ọmọ látara omi lọ́gbọ́lọ́gbọ́ yìí òun náà ni ọmọ ènìyàn tó ṣe wípé oúnjọ rẹ̀ lójú ti jáde ọba tó ṣe léyìí bẹ́ẹ̀ ó ní ìkápá àti gbé yín dìde ńgbàtẹ́ ẹ bá ti di yẹpẹ̀ ọlọ́run bá fún sọnù àyà kan ó ní minha kọ̀lákọ̀nákùm wọ̀fíà nùrẹ́dókùm wọ́n mi ní àánú kòrèjùkùn tààràtàn òkúrò ọlọ́run ní àtàrà yẹ̀pẹ̀ láti dá yín àtàrà yẹ̀pẹ̀ láti dá yín bákan náà ọlọ́run bó dá yín padà síbẹ̀ tó bá tún tó àsìkò kan ibẹ̀ láti gbé gbogbo yín dìde so yẹ̀pẹ̀ lọ́mọ ènìyàn bí bàbá wa adam alayhi salatu salam bọ́lọ́wọ́ bá ṣe dá lára yẹ̀pẹ̀ àwa tó ṣe wípé àtàrà omi lọ́gbọ́lọ́gbọ́ òun ni ọlọ́run ọba ti dá wa àtàrà ayẹ̀pẹ̀ lára náà torí pé tá a bá wò ó omi lọ́gbọ́lọ́gbọ́ yìí látara ayẹ̀pẹ̀ náà nìpìlẹ̀ rẹ̀ á jẹ irúgbìn tó ń wù látòrí ilẹ̀ irúgbìn yìí òun ni ó fọ́ọ̀mù gbogbo àwọn nǹkan lára wa ẹni tí ó bá rí nǹkan jẹ irú èèyàn bẹ́ẹ̀ kò lè gbáyé agbọ́dọ̀ máa jẹ nǹkan àwọn nǹkan tá à ń jẹ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí wọ́n ń wá látara ayẹ̀pẹ̀ kódà bá jẹ àwọn ẹran gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ìpìlẹ̀ wọn láti orí ilẹ̀ náà ni sọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ní ibẹ̀ náà là á padà sí ibẹ̀ náà lò wọ́n á ti gbé wa dìde padà ọlọ́wọ́n bá ní anáwó yóò ṣe mọ́ta eléyìí ń tọ́ka wípé ọlọ́wọ́n bá ó ní ìkápá láti lè gbé òkú dìde sókè ẹ̀kan wípé tóun bá ti kú tóun ju tóun kẹ fún ó ti di pé kí ni ó parí síbẹ̀ rárá ọlọ́wọ́ bóògbé ẹnìkọ̀ọ̀kan wá dìde wọ́n á náwó alákùnlé ṣe nǹkan àti pé ọlọ́wọ́ bá ó ní ìkápá lórí gbogbo nǹkan wọ́n á ná sáàtà àti ẹ̀tún láàrọ̀ ìbá fi hà bákan náà èyí ń tọ́ka sí wípé kí ni alkiyama ń bọ̀ wá láàrọ̀ ìbá fi hà kò ń ṣe nǹkan téèyàn ní dáòtú pa rẹ̀ èèyàn gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ ni ẹni tí ó gbà wípé alkiyamu ó ṣẹlẹ̀ kẹfìrí ni irú èèyàn bẹ́ẹ̀ kódà kó mọ kírun kó mọ gbà wẹ̀ tó bá ti gbà wípé ayé yìí náà gbogbo nǹkan parí sí táwọn bá ti ju táwọn kẹ fún ó ti parí síbẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ kẹfìrí ni kódà kó mọ sọ láà ilaha muhammadu rasulillah torí pé tí ọlọ́run ọba sọ nínú alukọ̀rọ̀ alukẹrin ó ní pé wọn anasa ta àtìyà ọjọ́ gbéǹde alkiyama yóò ṣẹlẹ̀ láàrọ̀ ìbàfíhà kò sí èméjì ń bẹ́ wọ́n á nà lọ àyẹ́bọ̀ áfùmọ̀ fìlkùbùrù gbogbo àwọn tá ń bẹ nínú sàárè ọlọ́wọ́n bó gbé ẹni kọ̀ọ̀ká dìde kò sẹ́ni tí ọlọ́wọ́n bó ní gbé dìde bákanáà wàmínà náà sí máa ń yóò jáde ìbí rẹ́rì ilmin ọlọ́run ni ó ń bẹnú àwọn èèyàn ẹni tí ó máa ágíwù nípa ọlọ́run ọba bí rẹ́rẹ́ rẹ̀ kò nímọ̀ kò nímọ̀ wọ̀lá hudan bẹ́ẹ̀ ni kò ń ṣe pé ní ọ̀nà àmọ̀ kan tó gbára wọ̀lá kìtàbí munir kò ṣe pé tíra kan bẹ tí ọlọ́run ọba sọ kalẹ̀ tó ti rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó mọ̀ mọ́ sọ wípé kò sí tó ń jẹ́ pé ọlọ́run ọba ń bẹ ẹlòmíì onígbàgbọ́ pé kí ni kò sọ lọ́wọ́n ọba ẹlòmíì àwọn àròsọ tó ń bẹ látọpọlọ rẹ̀ àbí tó ń wá látọpọlọ rẹ̀ òun ni nǹkan tó ṣe wípé yóò mọ sọ ń pa ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ń sọ bá tá à ń sọ̀rọ̀ ń pa rẹ̀ àyàfi pẹ̀lú mọ́ gbogbo ẹni tí ó bá yanu tí ó ní báyìí lọ́lọ́run ó gbọ́dọ̀ ní evidence tí ó fi sọ pé báyìí lọ́lọ́run ọba torí pé ọlọ́run ọba òun lọba tó ròyìn ara rẹ fún àwọn ànábì rẹ̀ làwọn ànábì rẹ̀ fi ròyìn rẹ fún àwọn ẹ̀dá rẹ ṣùgbọ́n kéèyàn kan wò pé kí òun kàn lè kùfìrè àbí kó ń kàn máa ọba ọba àbẹ́ ìlọ́wọ́ pé ni ẹ̀rí rẹ̀ sọlọ́wọ́ bó ń ṣọba tá ń sọ̀rọ̀ ń pa rẹ àyàfi pẹ̀lú mọ́ ọlọ́wọ́ bóyá ó takú pọ́lọ́ wọn bá ń bẹ ní bíi tí a rí nínú àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ eléyìí àwọn kan nú àwọn tí wọ́n pera wọn ní materialist wọ́n á ní nǹkan tó ń bẹ táwọn fojú àwọn rí nìkan ló exist so by extension n tí wọ́n ń sọ onípọ́lọ́wọ́n bó exist àwọn malaika exist alùjọ no exist irú àwọn eléyìí ni àwọn tí wọ́n pera wọn ní scientist lónìí àwọn tó ṣe pé àṣẹkùbọ nǹkan tí àwọn èèyàn bíi karl marx tí wọ́n ń sọ làwọn náà dólé lórí wọ́n wá gbàtàn jẹ pẹ̀lú àwọn scientific discoveries míì tí wọ́n ṣe láti máa sọ pé lọ́wọ́ bó exist sọ́rọ́ àwọn yìí náà máa ń gbàtàn jẹ wọ́n á ní nǹkan tí physics ò bá ti lè yanjú ní nǹkan yẹn kò ń ṣe nǹkan tó wúlò so àwọn ní believe so much nínú physics physics òun ni ọlọ́run títí wọn òun ni nǹkan tí ó sọ fún wọn nǹkan tó exist nǹkan tí ó exist nǹkan tó possible nǹkan tí ó possible àwọn tá à ń sọ wọ̀nyí níbi tí ọlọ́run ọba ti mú wọn òun ni pé nínú physics tí wọ́n mọ sọ náà àmọye nǹkan tí wọ́n ń dí káwọn èèyàn gbàgbọ́ táwọn gan fúnra wọn ò lè prove ni wọ́n á sọ̀rọ̀ fún wa wọ́n á ní ta bá wo ayé yìí nǹkan tó ṣe pé ó ní oríṣiríṣi àwọn nǹkan ni àwọn náà ni wọ́n á gbé oríṣiríṣi wá kinní kan òun ni multiverse apart from universe ti gbogbo wa rí táwọn wo tó ṣe yí pé àárọ̀pin rẹ̀ wọ́n á àwọn multiverse àbí multiverses tó ń bẹ yàtọ̀ sí universe ni àwọn yẹn bó wa ni ẹ prove ẹ̀ fún wa ẹ̀wọ̀n á ní kò ń ṣe nǹkan tá a lè rí ṣùgbọ́n scientifically ó ń sọ pé nǹkan yẹn ó possible náà ìtàwọn náà mọ̀ ń pa rẹ̀ ní tí wọ́n ń sọ yìí torí pé universe ẹ̀yọ ọ̀kan tá a ṣì ń bá yìí gẹ́gẹ́ bí táwọn náà ń sọ nǹkan tí wọ́n fojú rí tí wọ́n lè ṣàlàyé gbogbo ẹ̀ ni ìgbà míì wọ́n fi àwọn nǹkan míì rinlẹ̀ tó bá yẹ àwọn míì àtúndénú wọn á gbá lápèjúwe oníkíní kan tó ṣe pé for years ni wọ́n fi ń pè é la ọ̀pọ̀lọpọ̀ níbi ìlú ẹ̀ wọ́n ń pè ní black hole black hole yìí ńgbà tó yá in the recent time èèyàn kan tí wọ́n ń pè ní stephen hawking lára ẹ̀mí wọn nínú ọ̀rọ̀ physics lónìí nìyẹn ìgbà tó yá ó láwọn theory tó establish tó ń prove tó ń kọ̀wé lórí in the 70s àwọn nǹkan yẹn nípa black hole ó dàbẹ̀ ni pé nǹkan yẹn ò rí bẹ́ẹ̀ whereas àwọn èèyàn ti rọ́tẹ̀lé tí wọ́n bìlífù pé kí ni ọlọ́ àwọn ló ń sọ̀rọ̀ yẹn àtọmọ tó ṣe pé nǹkan fúnlẹ̀ ò jáde nàìjíríà rí tó ṣe pé ó ní bìlífù nu physics òun náà gba nǹkan tí stephen hawking tó sọ ṣùgbọ́n kò lè gba ti ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ ṣùgbọ́n stephen hawking bá sọ̀rọ̀ àbí richard dawkins ló sọ̀rọ̀ bí ìgbà tó ṣe pé ọlọ́run ọba ń sọ̀rọ̀ òun ni wọ́n ṣe mú un ṣùgbọ́n ẹni tí islam bá yé tí máa nìrin rẹ̀ lọ́kàn á wò pé ọlọ́run ọba sọ̀rọ̀ stephen hawking sọ̀rọ̀ ta ló ń jẹ́ stephen hawking níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala mọ́tà lásán lásán tó ṣe pé ìgbà tó bá wú ọlọ́run ọba ló lè mú kúrò lórí ilẹ̀ kí la fẹ́ ló ń eléyìí òun ni pé ẹlòmíì yóò máa sọ̀rọ̀ ń pa ayé pẹ̀lú àwọn hypotheses pẹ̀lú assumptions yóò dẹ̀ máa gbé fáwọn èèyàn pé sáyẹ́nsì ni bí irú yìí tí charles darwin tó náà ṣe for years tí ọgọ̀rọ̀ àwọn èèyàn rọ tí wọ́n rọ tẹ̀lé e lẹ́yìn a ní ọmọ ènìyàn ancestor wa ẹja ni àwọn ẹja nígbà tó yá odìpọn dàgbà sókè odìpọn bọ́ síbì kan ó di wọ́n di ìran ìnàkí látara ìran ìnàkí òun ni ọmọ ènìyàn ibẹ̀ làwa náà ti dàgbàsókè wa àkọ́kọ́ ni pé ń tó sọ yìí níbo ló ti rí tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ṣe wípé wọ́n fi rinlẹ̀ nínú àwọn eras àbí ages tó ṣe kún wọn máa sọ̀rọ̀ jù òun náà ni tí wọ́n pè ní cambrian age àwọn nǹkan àwọn forces tí wọ́n rí gbà ẹ̀ ní ó takò nǹkan tí charles darwin tó fi rinlẹ̀ fáwọn èèyàn ni kò sí ìtàn rí bẹ́ẹ̀ tó ṣe mọ́ wá rí bí ìran kankan bóyá ẹja ni bó ṣe ń di ẹyẹ tí ẹyẹ tó padà wá ń di ìnàkí tí ìnàkí padà wá ń di èèyàn kò síbi tán ti rí nǹkan yìí tó túmọ̀ sí pé ọlọ́wọ́n bá dá àwọn nǹkan wọ̀nyí bó ṣe dá wọn náà nìyẹn ó dá ẹja bó ṣe dá ó dá ìnàkí bó ṣe dá ó dá ọ̀bọ bó ṣe dá ó dá ẹyẹ bó ṣe dá ṣùgbọ́n gbókè ìran ẹja kan ló padà wá dàgbàsókè tó fi wá di ìran ẹyẹ nìran ẹyẹ padà wá di ìran ọ̀bọ ìran ọ̀bọ di ìnàkí ó di nǹkan gbogbo àwọn nǹkan wọ̀nyí nǹkan tí wọ́n lè mẹ́fídẹ́ǹsì wá fún ṣùgbọ́n kò sí ọmọ tí ó ṣe biology lónìí ní nàìjíríà ní tó ṣe pé wọ́n ní kọ ní theory of evolution theory of evolution bí ìgbà tó ṣe wípé wọ́n ń ka ayal quran ni àwọn ọmọ ṣe máa ń kà níbi tí wọ́n á ní believe òun náà ka yóò máa kan pa káàkiri bí ẹni kó ti rí evidence láti ọ̀dọ̀ ọlọ́wọ́ wa wọ́n wá sọ fún ọmọ bẹ́ẹ̀ pé kọ́ọ̀lọ̀ lọ a ní afẹ́ fi gbogbo yẹn lẹ̀ scientifically a máa ṣe bí ẹni pé ńgbà táwọn nǹkan wọ̀nyẹn ń ṣẹlẹ̀ òun náà wà ń bẹ̀ ṣùgbọ́n ọlọ́wọ́ bá ní má aṣáàtú mọ̀kànlọ́kọ̀ samáwá àti wọ́n lárùn ìgbà tó wọ ọlọ́wọ́ bó dá sánmà kò sẹ́ni tó ń bẹ́ẹ̀ nu wọn wọ́n lọ́ kọ́ àǹfọ̀sìn ìgbà tó wọ́n dálẹ̀ kò sẹ́ni tó ń bẹ́ẹ̀ kódà ìgbà tó wọ́n dọ̀ bẹ́ẹ̀ nìyàn ẹ̀kíní kan ní big bang theory ni dust cloud hypothesis gbogbo àwọn pàǹtí wọ̀nyí àròsọ àwọn kan ní tẹ́kẹ̀ jòkó tán ń ro sọ wọ́n dẹ̀ ń ta fún àwọn èèyàn ní orúkọ science àwọn èèyàn náà dẹ̀ ń kó jẹ kò sí ní gbogbo àwọn tí wọ́n jẹ́ evolutionary biologist tó ń bẹ lónìí richard dawkins tó jẹ́ lára àwọn olórí wọn kò sẹ́ni tó lè prove theory of evolution gbogbo wọn ju pé kí ni àròsọ náà ni and we have common ancestors tó ṣe kó jẹ́ fish bọ́ọ̀lù ni àti ẹṣin jọ papọ̀ níbi pé ẹja ní bàbá bàbá wa eléyìí àròsọ ni sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni wàmí na nas ọmọbìnrin àwọn Man mẹ́yìn yóò jẹ́ àdìlú fi lọ́ ẹni tí ó mọ agíwù nípa ọlọ́wọ́ ọba bóyá ó ń sọ pé kò sọ ọlọ́wọ́ ọba ni àbótí ẹ̀rẹ́ lọ́wọ́ ọba wa yóò máa sọ báyìí báyìí lọ́lọ́run báyìí lọ́lọ́run báyìí lọ́lọ́run bìrẹ́ ìrẹ́ ẹ̀lmì kò nímọ̀ kankan that is kò lè prove ẹ̀ scientifically nǹkan tó ń sọ wàhálà hudan bẹ́ẹ̀ ni kò ń ṣe wípé ọlọ́run ọba ló fi mọ̀nà lọ síbi nǹkan tó ń sọ ipe nǹkan yìí o in tó ń sọ yìí ó dodo ni wàhálà kìtàbín múnir bẹ́ẹ̀ ni kò ń ṣe pé tíra kan bẹ tí ànábì ọlọ́run ọba kan mú wá tó ṣe pé tíra yẹn ló wá dúró tí òun ló fi ń sọ̀rọ̀ kò sí Argumenti náà ni so ló jẹ́ pé kò ń ṣe gbogbo ẹni tó kọ nǹkan náà lórí ẹ pé ẹlòmíì ó kọ volumes kò ń ṣe volume volumes ló kọ bóyá nípa ọlọ́run ni bóyá nípa ayé ni ṣùgbọ́n gbogbo tó ń bẹ́ ń bẹ́ pàǹtí ni àròsọ ni kò ń ṣe nǹkan tó ṣe wípé nǹkan fún rẹ̀ tó lè evidence pàǹtí ni so ló ń jẹ́ pé lára àwọn míì tí àwọn náà lọ rọ́ lóru nǹkan báyìí nínú àwọn tí wọ́n pẹ̀rẹ̀ àwọn ní muslim philosophers ìkànnì wọn nígbà tó gbogbo àwọn táwọn compile jọ àwọn volumes ó ní wàlẹ̀ mnastafage min bá àfihàn tula ọmọrìnà síwá ń jẹ máàna fi ìkíl wà kọlù ó ní gbogbo gbèsè ayé wa gbogbo àwọn thesis tààlà ń kọ àwọn research tààlà ń ṣe ààrá fàní kan bẹ́ẹ̀ dípé a kan combine sínú ìwé ẹ̀ lágbájá sọ lágbájá sọ kó sí nǹkan tó ṣe kó sẹ́mínẹ́sì bẹ́ẹ̀ so ló jẹ́ pé ta máa ń sọ ọ̀rọ̀ ìmẹ̀sìn kọ́lá allah wa kọ́lá rasul ọlọ́run ọba sọ ànábì sọ ìmẹ̀sìn ojú yìí ń lọ èèyàn kan wọ́n sùsùn ní sọ́bẹ̀rẹ̀ ní sọ oríṣiríṣi àwọn pàǹtí pọ̀ <coughs> ẹni tó bá jẹ́ student of history yóò mọ nǹkan tí mo ń sọ yìí ìlú èkó tá ń bẹ nínú lásán yìí versions oríṣiríṣi ló ń bẹ nípa ìtàn èkó tí wọ́n dẹ̀ ń bára wọn pò ó wo lè kò lé lórí tabara ń sọ nǹkan tó ṣẹlẹ̀ yìí ní gbogbo àwọn kan tá à ń sọ ọ̀rọ̀ igbó ke ilé èkó wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ń parẹ́ nǹkan kàmára wọn discover rẹ̀ ta lọ́ba àkọ́kọ́ tí kọjá àwọn olówó orúkọ ń bẹ́ẹ̀ ní kálukú ma sọ version oríṣiríṣi àwórí version ẹ̀dó version kìnnìkan version oríṣiríṣi nǹkan tó ṣẹlẹ̀ ṣùgbọ́n àlè àkáǹtì fún nǹkan yẹn kálukú sọ nǹkan tó ṣe wípé bàbá alẹ́ nù ni ká máa tí ì sọ ìtàn yorùbá lápapọ̀ ní ìpìlẹ̀ ìtàn ilẹ̀ yorùbá ara wọn tí ó sọ ọbàtálá ẹkìní kan ó sọ kalẹ̀ látọ̀ọ́run ó ṣe kìní kan adìẹ kan fẹsẹ̀ tẹ́lẹ̀ gbogbo àwọn historical fallacies tó ṣe pé èèyàn kankan jòkó yóò bẹ̀rẹ̀ sí ní máa rọ gbogbo ẹ̀ tó wá rẹ̀ ti rọ́ tó sọ kalẹ̀ àwọn èèyàn ó kà tọ́bá tí ń kà wọ́n ń ka bí kí ni historical facts. wọ́n rà sáró sọ ìgbà míì àwọn lọ́balọ́ba wọn á gbé àwọn èèyàn kalẹ̀ pé ẹ̀kọ́ ìtàn pa nǹkan yìí ẹ chẹ́ǹjì ìtàn yẹn ni àwọn náà rẹ̀ kọ̀tàn pa rẹ̀ wọ́n chẹ́ǹjì ẹ̀ àwọn èèyàn wà wọ́n kà òun máa ágí ń pa nǹkan tó ṣe yí pé kíní tí ò ṣojú rẹ̀ ká má ti sọ ìtàn nàìjíríà sí òòlù bóòlù ìsìláàmù ṣe wọlé yorùbá táwọn kálukú bá tẹnu bọ́ eléyìí ó sọ̀rọ̀ lọ́báyìí eléyìí ó sọ̀rọ̀ lọ́báyìí ẹni tí ò fẹ́ ní ìjuwọ́lẹ̀ fún àwọn haúsá yóò ní kò ń ṣẹlẹ̀ haúsá ní islamu bá wọn Nigeria. torí pé kí ni kò ní bìlíìvù nínú haúsá hegemony ipò wọn jù wá lọ so yóò gbé ìtàn tiẹ̀ yóò rọ̀ tàn ti tiẹ̀ ó wá rẹ̀ ti kọ́ kalẹ̀ àwọn èèyàn ká àwọn tó ń ka mí iná ṣe kí ni wọ́n máa defend ẹ̀tàn lè kulé lórí ẹni tó ń dẹ̀ nígbàgbọ́ nínú hegemony haúsá as far as islam is concerned ni òun ló ṣe kí ni ìyókà títí wọn ká má tí sọ ìtàn áfíríkà ìtàn gbogbo ayé ló jẹ́ pé etí ọlọ́wọ́n bá allah tó bá sọ fún wa nínú alukur'an kẹrin tí anabiwa muhammad sallallahu alaihi wa sallam bá sọ fún wa ní ìtàn ní àbí ní òfin òun ni tó pé gbogbo ìyókù àròsọ ni. Ofi, tọ́lọ́gbá sọ fún wa báyìí ló ń ṣe ṣe nǹkan ìpìlẹ̀ nǹkan ni eléyìí ni ti ẹni tó pé ẹni mùsùlùmí gbọ́dọ̀ gbà ẹni attempt láti fẹ́ mọ wá àwọn defense kan fún nǹkan táwọn míì sọ tó takò àkọ́rọ́ àwọn kẹrin fọwọ́ ọba àtẹ̀lẹ́ ari musulmi torí kó ṣe science ni yóò fẹ́ máa defend the theory of evolution yóò kó gbogbo àwọn defense tí ò wúlò wá tó mọ̀ wípé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó sọ kàtìgóríkálì ìpè wà bàdà àkàlkọ́lì ìsàn ní tèmi òun ọlọ́wọ́n ọba ìdánmẹ́niyàn ò gbẹ́ látara ẹ̀pẹ́ ṣùgbọ́n torí pé nǹkan yẹn ni ó sound strange sí nítorí ọ̀tọ̀ ni tó ti kọ́ nínú evolution yóò wá bẹ̀rẹ̀ sí fẹ́ máa justify evolution yóò máa wọ́n náà tí ó fi interpreti verse of quran in such a way tí ó fi agree pọ̀ mọ́ nǹkan tó ti kọ́nu evolution eléyìí òun ni àánú tó fojú hàn ọlọ́wọ́ bá ní sáàni àìtfẹ́ yóò mọ̀ yí ẹgbẹ́ rẹ̀ lẹ́ni tó ń ṣakọ́ tó ń brag lè yóò ansẹ̀bí lílà torí pé kí ni ó fẹ́ sọ àwọn èèyàn nù torí pé o fẹ́ sọ àwọn èèyàn nù eléyìí ló wá pọ̀ jantirẹ rẹ ọlọ́wọ́ bá ń sọ oníwàmínà náà sì máa ń yẹ ṣẹ́rì láwọn hadithi lèyòdìlà ń sẹ́bí ìlà ìbẹ̀rẹ̀ ẹ̀lmù ọlọ́run bẹnu àwọn èèyàn ẹni tó ṣe wípé gbogbo ìṣẹ̀mí ayé títí ẹ̀ in tó dìbò ti táìmù ẹ̀ fún ó náà ni kó mọ̀ra àwọn kéré jọ àwọn kéré náà ni láwọn hadith nǹkan eré òun ni ó máa rà musical instruments ká gbogbo nǹkan tí yẹn bá fi máa amuse ara ẹ̀ nǹkan tí ó máa kó jọ tí ó máa kó jọ nìyẹn ní tí ó wà tẹ́bàtì ó nìyẹn ọ̀rọ̀ ọ̀run ọ̀rọ̀ ẹ̀sìn ò jẹ́ lógún lọ títí ìròdínlá ń sẹ́bí láàbí rẹ̀ èlú ọlọ́run ní yóò máa sọ àwọn èèyàn kúrò lójú ọ̀nà ọlọ́run ọba bìrẹ́rẹ́ èlú láì nímọ̀ ṣùgbọ́n òun náà mọ̀ pé rẹ̀ lónímọ̀ òun ló jẹ́ pé ní tí islam bá yé èèyàn kan professor of theatre arts kí ló kàn wá pẹ̀lú pé èèyàn kan jẹ́ professor of theatre arts àwọn tọ́lọ́wọ́ bá sọ gangan nìyẹn láwùl hadith nkéré òun ni tí ó lo gbogbo àsìkò rẹ̀ fún ìgbà tó wà di doctor ó gba masters nínú theatre art ó gba doctorate nínú theatre art ó di professor of theatre art kí ló kàn mí pẹ̀lú ìrù irú yìí nísìn àmọ́yé àwọn èèyàn ni ó rọ́ tẹ̀lé lẹ́yìn tó ṣe pé wọ́n ṣòro ibú pẹ̀lú rẹ̀ liyudilla nas liyudilla sẹ́mi lẹ́bẹ̀rẹ̀ ìlú yóò sọ àwọn èèyàn nù kúrò lójú ọ̀nà ọlọ́wọ́ ọba wàyẹ́ tẹ́kídá hausa wa òfin ọlọ́wọ́ ọba ayé yóò mú òfin ọlọ́wọ́n ọba yóò mú ọ̀nà ọlọ́wọ́n ọba yóò mú ní kéré ṣùgbọ́n nǹkan tí ó jẹ lógún jù náà làwọn kéré àwọn kéré ni ó jẹ lógún ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba kò jẹ lógún báwọn èèyàn bá náwó wọn síbi tọlọ́wọ́n ọba òun ò ní náwó tiẹ̀ síbẹ̀ yóò náwó tiẹ̀ tí ó máa fi promote sport ni yóò náwó tiẹ̀ tí ó máa fi promote music ni yóò náwó tiẹ̀ tí ó ma fi promote àwọn tán jẹ́ tán sátán tí wọ́n ń ṣe competition uh, kìnníkan beauty kìnníkan bí tí ó ma náwó tiẹ̀ sí ni ẹ kò fowó tiẹ̀ kọmọ́ṣẹ́láṣí bẹ́ẹ̀ ni kò fowó tiẹ̀ ran aláìní lọ́wọ́ kò fowó tiẹ̀ ran ọmọ òrukàn lọ́wọ́ àwọn nǹkan náà ni ó ma ná owó tiẹ̀ sí ọlọ́ọ̀bá ni lè ó dé là sàbẹ̀lẹ̀ lọ́à kó lè bá sọ àwọn èèyàn nù ó lè má lẹ́mi kó ń fẹ́ sọ àwọn èèyàn nù ṣùgbọ́n tó ń ṣe ń sọ àwọn èèyàn nù ní ló fi jẹ́ pé àwọn afẹ́ẹ̀sìn wọ́n gbọ́dọ̀ jáde kan sọ̀rọ̀ wọ́n gbọ́dọ̀ ṣe wá sí fáwọn èèyàn torí pé àwọn kan náà ń bẹ níta tó ṣe páwọn náà ń ṣe wá sí titi wọn ṣùgbọ́n wá sí titi wọn nìyí wọ́n ń pe àwọn èèyàn lọ síbi nǹkan tí wọ́n èrí ìbínú ọlọ́wọ́n bá ní so ẹni tó pe ẹ̀ láàfáà náà gbọ́dọ̀ dìde kóun náà máa sọ̀rọ̀ tí ó máa pe àwọn èèyàn lọ eri tí ó rí ọ̀nà ọlọ́wọ́n ọba ibilis ètò sọ nìyẹn olówó òun á sọ gbogbo àwọn èèyàn ilà ìbádà kàmínú mọ̀kànlásìn àfàwọn ẹrú ẹ̀ tó wá kóyọ nìkan so amis méjì ló ń bẹ níta ṣàìtọ́nù àtàwọn àmì rẹ̀ tó ṣe pọ́n fẹ́ sọ àwọn èèyàn then àwọn èèyàn tí wọ́n jẹ́ ọgbogbo ọlọ́wọ́n ọba táwọn náà ń pèpè lọ síbi ìyọnu ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ń sọ nínú áyà yìí náà ẹlòmí ń bẹ tí ó kàn máa argue blindly nípa ọlọ́wọ́n bá bó ń sọ̀rọ̀ nípa ọlọ́wọ́n bá ní bìgẹ́rẹ́ ẹ̀ kò nímọ̀ òun ṣe pé ìmọ̀ kan ìmọ̀ kan ló mọ̀ tó fi ń ṣe dúpẹ́ kí ni àròsọ ni àwáwí ni ọ̀rọ̀ ọpọlọ ló kàn ń sọ bákan náà wàlá húdán kò ń ṣe pé ìmọ̀nà kan tọ́lọ́wọ́n ọba ti gbé fún ànábì kan àbí wàlà kitabin munir àbí tíra kan tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ tó ṣe kó jẹ́ tíra tó ń tàn mọ́lẹ̀ sí nǹkan ló ń ka rárá ó kàn jòkó bẹ̀rẹ̀ sí ní ronú náà ni Charles Darwin theory of evolution tó gbé kalẹ̀ ni ó jòkó ń ronú náà ni ìlú mẹ́rin ló kárí káàkiri láti lè ṣe gbogbo àwọn nǹkan tó ṣe òun náà kan ro gbogbo àwọn nǹkan tó rò ó dẹ̀ pé sáyẹ́nsì fáwọn èèyàn ni àwọn èèyàn rẹ̀ sọnù lọ bẹ́ẹ̀ sọ́nà ọba subhanahu wa ta'ala ni ṣùgbọ́n ni tó bá ń ṣe irú nǹkan báyìí li yudilla sabilillah tó ń sọ àwọn èèyàn kó lójú ọ̀nà ọlọ́run ọba lahu fi dunya khizyun ọlọ́run ní ẹni àbùkù ní láyé wa nudhiquhu yawma al-qiyamati adhab al-hariq ọlọ́run ní bákan náà tó bá di jọ́ ń gbé ní alkiyama àáfún tọ́wọ́ ìyá jónijóni. Joni kọ́lọ́n ọba kí ó ṣàánú wa kó làwọn àmì eléyìí kọ́lọ́n má ṣe wá nú ẹni tí ó máa sọ àwọn èèyàn nù kọ́lọ́n ṣe wá lẹ́ni tí ó máa fi àwọn èèyàn mọ̀nà àgbàdo àlélẹ́ anábíwá muhammad sallallahu alaihi wa ṣe yọlọ́ ọba musa díẹ̀ bí pé kí n sọnù bákan náà bí a kì í sọ àwọn èèyàn nù ọ̀nà táwọn èèyàn fi ń sọ àwọn èèyàn nù pọ̀ ọ̀nà tí àwọn èèyàn dẹ̀ fi ń sọnù náà pọ̀ kọ́lọ́n kó mọ́ sọ wá nù kó dẹ̀ mọ́jì káwa náà jẹ́ sábàbí táwọn èèyàn sọnù ṣùgbọ́n ọ̀nà tá a fi ní jẹ́ sábàbí táwọn èèyàn sọnù àbí táwa gan sọnù ó ní pé ká dúró ti alukoran kẹrìm tíra yìí agbọ́dọ̀ dúró ti n tó bá sọ lọ́rọ̀ òun náà ni tó jẹ́ òótọ́ gbogbo tí kò wá nípa ti ní kò rí bẹ́ẹ̀ kò náà ni ẹni tí ò bá ti gbélé yìí bẹ́ẹ̀ kò ń ṣe mùsùlùmí kódà kó mọ́ kírun ju bẹ́ẹ̀ lọ ntí kúránì bá fi rinlẹ̀ òun lọ̀rọ̀ ntó bá kò rí kò rí ni ṣùgbọ́n kéèyàn kan wo gbónlé agiu kan agiu lásán láì ní tíra kan ọlọ́wọ́n ọba kò ní ìmọ̀nà kan ànábì ọlọ́wọ́n ọba kan kò ní mọ̀ kan ọlọ́wọ́n ọba kò ń ṣojúṣe ọlọ́wọ́n ọba ó kan kan mọ́ sọ́n tó wù yóò wá nímọ̀ yóò máa yẹ gan òun náà máa ọlọ́run bá ní gbogbo ìyẹn ní ó kà ìṣàkọ lásán ní lè yóò délé àṣẹbí rẹ lọ́ọ̀ ó sọ àwọn èèyàn kú lójú ọ̀nà ọlọ́run ọba pẹ̀lú tó ṣe yẹn ṣùgbọ́n òun náà kò ní lọ lásán yóò jẹ ìyá rẹ̀ ìdójútì rẹ̀ yóò bá látàyé bákan náà tó bá di jọ́ngbé ní alkiyama àwọn ọlọ́run ọba àáfún ní ìyá jónijóni jẹ́ ọlọ́run ọba sọ nípa ayẹyẹ ó ní irú àwọn èèyàn bẹ́ẹ̀ wàláwọ̀ adáàbò mohin èyí ó ní yẹpẹrẹ yóò máa bẹ fún èèyàn bẹ́ẹ̀ wàyídà tó tila àlẹ́ yìí àyà túná ọlọ́wọ́n bá ní tẹ́ bá ń ka alukur'an fún wọ́n lẹ́ mustaki bẹ̀rẹ̀ yóò yẹ yín padà ní ọlọ́wọ́n bá kú mọ́ fi ṣàdánwò fún ẹ ẹlòmíì kò fẹ́ gbọ́ kur'ani èèyàn kan sọ nípa lára ìkan lára àwọn olórí tó ti yọ kúrò ń pọ́nsìn dírẹ́fà rẹ̀ ló ń sọ onítàwọn bá ń jáde lọ lẹ́yìn ìgbà tí wọ́n yọ kúrò nípò ni o ó ní tóun bá ń pè kẹsẹ́ ti kọ́ránà á ní kò ń yọ kúrò á ní ń fi music sí so ìdá túlẹ̀ àti àlẹ́yẹ àyà túnà tábà ń ka àyà alukur'an fún wọ́n là mustaki rẹ̀ kò fẹ́ gbọ́ àwọn òpin kò dùn bí ọ̀pọ̀lọpọ̀ wa náà ni tá a ti plé orin Kama mọ fò sókè ká mọ dá gbogbo àdúgbò orúkú gbogbo ẹmọ àdúgbò gbìgbìgbìgbì kí next neighbor wa kó mọ gbádùn kí etí ẹ fẹ́ lé di àti ìgbàpá ń dunnú àfi ká ṣe àwọn nǹkan wọ̀nyí ní ká mú tí obìnrin olóbìnrin àtọkùnrin ọlọ́kùnrin kan máa rọ́dúnra wọn ṣèitọ́nù at work ó ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ló ń ṣe àwọn èèyàn lọ́nà pẹ̀lú ẹ pẹ̀lú àwọn ọmọ ogun rẹ̀ tó ti mú ọlọ́wọ́ bá ní ṣùgbọ́n tá bá ń ka alukur'ani fún wọn wọ́lá mustakbira yóò yẹ ìpadà ni adìyàní ah akíkọ̀ yìí ṣe wá dọ́ọ̀lù báyìí bóòlù akíkọ̀ yẹn tí ó fi ní dọ́ọ̀lù oná nìkan gbé àwọn oníṣẹ́ ṣe ìtọ́nu wa kóbìnrin àtọkùnrin kan máa fi àyàgbáyà kan máa fìdí lùdí kò dọ́ọ̀lù gbà alukur'an karim taban pilẹ̀ kò fẹ́ gbọ́ wala mustakbira ka an na fi ka an lam yasmaha bíbà tí ó gbọ́rí ka an na fi udhunay waqra ọlọ́run bá ń gbà tó ṣe pé ìdìdì ti ń bẹnu ọkàn rẹ̀ ọlọ́run fọba ṣírù bí adhabin alim sọ fún wípérú èèyàn bẹ́ẹ̀ ìyẹ ẹlẹ́tẹ̀ẹ́ lérò ní ó jẹ́ títí ẹ̀ so kájẹ́ni tó ṣe pé ọkàn wa ó rọ̀ fún alukur'an kẹrin afẹ́gbọ́ alukur'an afẹ́gbọ́ wáàsí wàláì orí ńlá ni ó foni kó ṣe pé ní tó mọ́ wúyàn gbọ́ òun náà ní ká ṣáà máa gbọ́ gbìgbìgbì ní gbogbo ìgbà ẹlòmíì bó ń sùn ó fẹ́ máa gbọ́ gbìgbìgbì yẹn náà lójú kó máa gbọ́ ní sálẹ̀ sálẹ̀ sálẹ̀ sálẹ̀ bó bá jí n tí ó jílé lórí nìyẹn lọ́sàn-án n tí ó mọ plénu gbogbo gbà ṣùgbọ́n tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó bá fi ṣe kòǹgẹ́rẹ́ n tí ó wù láti mọ gbọ́ òun náà ni àwọn nǹkan tí ọlọ́run ọba tó yọ̀ǹda àwọn nǹkan tí ọlọ́run ọba tó paláṣẹ n tí ó wù láti mọ gbọ́nu ọlọ́ba ni wọ́n ìdá tuliyat alayhim ayatuna zadat um imanan tó bá tún gbọ́ ayal quran èyí tí wọ́n gbọ́ tẹ́lẹ̀ àbí ìtàn ti gbọ́ tẹ́lẹ̀ tó tún tún gbọ́ ẹgbẹ́ zadat um imana imani wo tún lékún sí bó ṣe kí mùsùlùmí rí nìyẹn bó ṣe kárí nínú ilé wa nu alquran karim ká gbọ́ ká gbọ́ ìtumọ̀ rẹ̀ lágbọ́tún gbọ́ tíṣọ ìtàn bá fẹ́ lò wá ìgbà tá a bá tún gbọ́ ìyí ó tún dá wa padà alukur'an ó dá wa padà sí the right course ṣùgbọ́n ní tí ó gbọ́ alukur'an kẹrin tó yàn án lódì tó ṣe pé àwọn nǹkan tí ṣaitan fẹ́ ló lò òun ló lísìn sí definitely ni ṣaitan yóò máa tì í lọ ni ọlọ́wọ́ bá ní ilẹ̀ ìlẹ̀ àwọn tán páyọ̀ ọlọ́wọ́ tí wọ́n fẹ́ ṣe tí ọlọ́run ọmọ òfẹ́ ìdámá tọ́ ìfúnná ṣàìtọ́ni tàzákàrù tí atẹ́gùn ṣàìtọ́nù bá fẹ́ sí wọn tàzákàrù ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n rántí fàìdá ọmọ òṣèrò nǹkan cleanse wọn káì nígbà ọlọ́run ọlọ́run ọmọ òfẹ́ nǹkan yìí torí pé kí ni ó ní nǹkan tó ń gbọ́ constantly fàìdá ọmọ òṣèrò ṣùgbọ́n wà ìkọ́wánugun àwọn tí wọ́n jẹ́ ọmọ yéṣù yàmúdúnà òfìlgáyì àwọn èṣù ó mọ tí wọ́n lọ síbi àníyàn tí wọ́n mọ tẹ̀wọ́n rí síbẹ̀ fún mọ̀lá ìṣòro wọn ní sísì láti máa ṣe so ló fi jẹ́ pé n tí ọlọ́run ọba ń sọ fún wa nígbà yìí ó pàtàkì púpọ̀ òun ló dá wa yóò dẹ̀ gbé wa dìde padà torí pé òun náà ló dá irúgbìn tó bá yá ibi túrúgbìn ti wù yẹn irúgbìn ò ní wù ń bẹ̀ mọ́ tó bá tún tásìkò kan yóò tún wù stages ta gbà kọjá tá fojú ara wa rí tí òbí ó ma sọ fún ọmọ pé báyìí ni mo ṣe bí ẹ bí mo ṣe lóyún ẹ ní àwọn nǹkan tí mo go through nígbà tí mo abí ẹ ìgbà tí mo ń bẹnu oyún ẹ àwọn nǹkan tí mo go through owó ò mọ̀ ṣùgbọ́n òbí ẹ fojú rí àwọn míì náà fojú rí bẹ́ẹ̀ lòbí tó ń sọ fún ọmọ ìgbà tí wọ́n bí òun náà sáyé òun náà mọ̀ details wọn nàárẹ̀ tiẹ̀ fòrí ó wá ti di nǹkan tí gbogbo wa ń fojú rí kò ń ṣe nǹkan tá a tako ṣùgbọ́n ta ló ṣe ọlọ́wọ́n ọba alhaq ọba òdodo ọba tó ṣe pé kò ní pílẹ̀ bẹ́ẹ̀ ni kò lópin ọba tó ṣe pé òun nìkan náà ló lẹ́tọ̀ọ́ ká ṣèjọ́sìn fún torí pé òun nìkan náà ni ó dá yàtọ̀ láàrin gbogbo wa gbogbo wa la nípìnlẹ̀ gbogbo adẹ̀lá lópin sọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó ṣe pé òun ni ò nípìlẹ̀ òun ni ò lópin òun náà lọ́ba tó dá gbogbo nǹkan òun náà ni ẹni tí a gbọ́dọ̀ ṣe ìjọsìn fún tá a gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ rẹ̀ ní tó bá sọ fún wa òun náà ni òdodo ذلك بما قدمت يداك وأن الله ليس بظلام للعبيد ọlọ́run ní eléyìí tá a ṣe fún ẹ ètò fọwọ́ rẹ̀ ṣe ni o àti pé ọlọ́run ọgbọ̀n ìṣọba ti ṣàbòsí fún àwọn ẹrú rẹ̀ so n tí ń kálukú bá fọwọ́ rẹ̀ ṣe yóò rí wájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọgbọ̀n ìṣọba ti ṣe àbòsí àbòsí ni pé kéèyàn wúwà jẹgẹjẹgẹ ńlẹ ayé ìṣe ọba tó dáa kó mọ̀ wá rí ẹ̀sán rẹ̀ ṣùgbọ́n ọlọ́wọ́ bó ń ṣe ọba alábòsí torí pé àwa gan fúnra wa i believe in no justice téèyàn kan bá ṣe nǹkan tí ò dáa fún wa à á fẹ́ kí ẹni yẹn kíyà jẹ́ so bó lèèyàn kan ó ṣe wá ṣe àbòsí fún ọlọ́wọ́ ọba tó dáa yóò gbé ẹ̀tọ́ ọlọ́wọ́ ọba tó dáa yóò gbé fẹ́ṣù yóò gbé fúnṣọ ìtọ́ọ̀nù yóò wá òpin tó ń ṣe àṣegbé ni rárá ọlọ́wọ́n bó gbé kálukú dìde gbogbo ẹni tó ṣe wípé ntí ọlọ́wọ́n ọba ní kó mọ́ ṣe inú ẹ̀ ló ti ń lúwẹ̀ẹ́ justice gbọ́dọ̀ wá ẹni tó ṣe wípé ntọ́lọ́wọ́n ọba ní kó ṣe lòun ń ṣe justice gbọ́dọ̀ wá. yẹ̀jì alẹ́dínà asáwọ́bí màámìlú wọ̀yẹ̀jì alẹ́dínà asánúbí husna ọlọ́ọ̀ ní àwọn tí wọ́n ṣe tí ò dáa òun ó gbé wa dé torí kó ń lè bá a sin kálukú lẹ́sàn tí ẹni tó ṣe tí ó dá kó ń lè san lẹ́sàn rẹ̀ ẹni tó dẹ̀ ṣe tó dá náà kí kálukú lè gba ẹ̀sàn rẹ̀ abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala ẹ̀sàn dáadáa ní kí ọlọ́wọ̀n ọba kó jẹ́ títí wa ìtẹ̀yàn ṣe tí fi rí ìyọnu ọlọ́wọ̀n ọba kọ́nà ọba kó ṣe rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa àwọn kẹtẹ́yàn ṣe tí fi rí ìbínú rẹ̀ kọ́lọ́wọ̀n ọba ó yà wáyà àwọn ọ̀rẹ́kọ̀rẹ́ tí yàn bá rìn tí sọ̀yàn di olórí ibú abẹ́lẹ́wọ̀n wa subhanahu wa ta'ala kọ́lọ́ mọ́gì kan súnmọ́ wa kọ́lọ́ kó yà wáyà wọn وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك